ẹ kálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò níbi tí a ti máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn ọ̀jọ̀gbọ́n kérésìtò àti Dexter Booth so ní àwọn ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn a complex number ní program two apá kejì ìwé adẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ní complex number àpapọ̀ real àti imaginary number ni o àpapọ̀ real àti imaginary number ni kódà a sọ fún wa pa lè kọ́ gẹ́gẹ́ bí x plus iy pẹ́ẹ́pì x mi yìí òun ni kí ni òun ni real part tí ẹ àwọn eléyìí jẹ́ kí ni o imaginary part tí àwọn eléyìí jẹ́ imaginary part nínú àwọn tá a sì mọ̀ tó jẹ́ ìpìlẹ̀ complex number òun náà ni pé kí ni o tá a bá ní square root of negative fún wa a ní yóò jẹ́ i láti bíbá yìí tó jẹ́ pé i square náà jẹ́ kí ni o minus one a sọ fún wa pé ká dì í mú a fún wa bákan náà pé tí n bá ní z bar òun ni yóò máa jẹ́ conjugate kí ni o complex number wa yìí a ní yóò fún wa ní s minus i y a ní tá a bá kọ z yìí pé ó jẹ́ x plus iy báyà ọlọ́la ń pè ní rectangular form o láti ara rectangular form a lè mọ dá complex number náà lọ sí kíni o lọ sí polar form tẹ ẹ bá gbàgbé a ní polar form náà ní kíni o r cos theta plus i sin theta tó jẹ́ pé r omi tá à ń pè ní módúlò so òun náà ní kíni o s square root of x square plus y square títa bákan náà wẹ̀ tí ń ṣe argument òun náà ní kí ni o actan y over x ṣe jẹ́ tílẹ̀ bá yé wa àtúmọ̀ pàtún lè kọ́ ní Euler form o complex number wa ní Euler form tàbí exponential form òun náà ní rei theta so nínú àwọn eléyìí tá a tún ti kọ́ sẹ́yìn náà ni pé tá a bá fẹ́ multiply complex number méjì papọ̀ àbùkátà láti ṣe ẹ̀mọ́ gbé wọn lọ sí kíni o sí rectangular form mọ́ àkàlà ṣe tọ́ ẹ̀pọ́n wà ní polar form tí kan jẹ́ r one cos theta one plus i sin theta one tí kejì jẹ́ kí ni o r two cos theta two plus i sin theta two a ní tá a bá multiply àwọn méjèèjì papọ̀ ká má dá láàmú màá máa multiply kí ni o àwọn módúlà mi màá máa ro kí ni o màá máa ro àwọn argument mi papọ̀ yóò mọ̀ jẹ́ i sin theta one plus sin theta two by. gẹ́gẹ́ bákan náà wẹ̀ tó báyìí pé division ni o z one divided by z two bíbá yóò mọ jẹ́ kí ni o kí n mọ divide àwọn kí ni o àwọn módúlà mi kí n máa wá yọ àwọn argument mi kó nu ara wọn kí n mọ yọ àwọn argument mi kó nu ara wọn ajẹ́ pé yọ plus i sin theta one theta two nínú tá a tún ṣe wọn náà ní more fries. theorem o alọ́ làwọn àǹfààní púpọ̀ tá a lè fi mọ expand the power bẹ́ẹ̀ nísìn wọ́n fún mi ní one plus i raised power two mọ́ pé léyìí kò nira rárá torí mo lè sọ pé i plus one plus i multiply by one plus i bẹ̀tọ́ wáyé pé raised power twenty nǹkan tàbí wọ́n ti ẹ̀ fún fún wa nírú nǹkan míì pé i raised power fifty báyìí alábùkátà láti dára láàmú o ìyẹn tá à ń ṣe òun náà ni pé a lè gbé e lọ sí kíni òní polar form tó ra ti mọ̀ pé polar form pẹ̀lú the Moivre's theorem tí set mi bá jẹ́ kíni o r cos theta plus i sin theta ajá sí pé zero spine mi yóò mọ jẹ́ kí ni o kí mọ fún power òun kí mọ fún modulus mi so ti mọ cos n theta plus i sin n theta approve ẹ̀ bákan náà pẹ̀lú mathematical induction ṣùgbọ́n lónìí a máa tẹ̀síwájú níbi tí a bá dé ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ mọ ṣàlàyé expansion láti ẹ̀ frame ògo láti bi eh, fírímù togójì tí a mọ̀ sí free forty ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé expansions ẹ rí i pé tá a bá gbàgbé nínú àwọn trigonometric identity tá a mọ̀ ṣẹ̀pá ní double angle tẹ́ ẹ bá gbàgbé double angle òun náà ni pé tó bá yẹ pé bá ní sin two theta mi ṣẹ̀pá òun náà ni kí ni o two sin theta cos theta gbogbo ti yọ báwọn sẹ́wọ́n bí tí wọ́n ti yọ wọ́n yọ ọ́ láti ra pé kí ni o t sin theta plus theta mi ẹ̀gbọ́n mo ti mọ̀ pé sin a plus b mi yóò mọ̀ jẹ́ kí ni o sin a sin a plus b yóò mọ̀ jẹ́ sin a cos b plus cos a sin b ajá sí kílẹ̀ ọmọ jẹ́ sin theta cos theta plus cos theta sin theta ajá sí kílẹ̀ ìwé ẹgbẹ́ kankan náà ni multiplication wa commutative mo lè sọ pé lè jẹ́ kí ni o two sin theta cos theta bákan náà wẹ̀ mo mọ̀ pé cos two theta mi kódà ọ̀nà mẹ́ta mo lè gbà kọ́ òun ó lè jẹ́ cos square theta minus sin square theta o ẹ̀ mo dẹ̀ sì tún lè kọ́ lágbọ́nrin sin lásán ṣe ìpè tí wọ́n fẹ́ kọ́ lágbọ́nrin sin yóò mọ̀ jẹ́ kí ni o one minus two sin square theta tàbí kí n tún kọ́ ní kí ni o eh, 2 cos square theta minus 1. So ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nu. Àbí kí n sọ pé kí o? Eh, 2 cos square theta minus 1. Ta a bá ṣe é fẹ́ mọ́ ló, àwọn trigonometric identity àtàbáwọn factor formula ita ti mọ̀ yìí, a lè lo De Moivre's theorem láti fi ṣèyẹn náà. Ẹ gbé tá a bá gbàgbé mo ti mọ̀, ipe tí n bá ní cos n theta plus i sin n theta eh, láti bí kíni o láti bí the modified history rẹ̀ mo mọ̀ pé òun náà ló dọ́gba pẹ̀lú cos theta plus i sin theta everything is fine tó mo ti mọ̀ pé tó wáyé pé complex náà mi bá gba power n tí màá ṣe òun náà ni pé kíni o argument rẹ̀ màá máa multiply power yẹn pẹ̀lú rẹ̀ mo bó ti yẹ báwọn ajá sí pé nǹkan kan náà ni mo kọ yìí. so ìta lè ṣe bíbá yìí náà ni pé kíni o mo lè mọ expand eh, èyí tó wà lápá sí mi apá tún mi tí n bá ti yẹn expand ẹ̀ bá ń pè é pé equality complex number mò ń ṣe bá dọ́gba tó bá jẹ́ pé kí ni o real part apá ọ̀tún ó bá ń dọ́gba máa ń dọ́gba pẹ̀lú kí ni o imaginary part apá sódà ẹ̀ bá ń ṣe kí ni o tó bá ń dọ́gba pẹ̀lú olóńgbò ìjẹ́ tí ẹ̀rẹ̀ bá ti yé wa láti wá mọ ìtumọ̀ rẹ̀ ọ̀yà bó wà ní ká pé n bá nírú nǹkan báyìí kọ́ mo ti mọ̀ pé tí n bá ní cos two theta plus i sin two theta àbí pẹ̀lú the Mopfre's theorem mi yóò máa jẹ́ kí ni o cos theta plus i sin theta everything squared ajá sí pé mo lè expand di dàdàngọ́ mi yìí o ẹ̀rí pé tá a bá expand rẹ̀ bóyá mo fẹ́ lo Pascal triangle mi ni tàbí bá tiẹ̀ fẹ́ lo perfect square mi ẹ̀rí pé tí bá ní a plus b square tí bá ní binomial expression tó bá yẹ pé plus wá down láàrin tí mo dẹ̀ fẹ́ square òun náà ni pé kí ni màá máa square lákọ̀ọ́kọ́ kò square theta plus màá máa square ẹlẹ́ẹ̀kejì minus sin theta everything squared then plus two times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì cos theta sin theta tó bá wà a lè lo kí ni o a lè lo ẹ́ Pascal triangle náà fún ajá sípìlẹ̀ ọmọ jẹ́ two cos theta sin theta plus i sin theta everything squared ẹ pé tí n bá ṣe síwájú sí ilé ọmọ fún mi ní kíni o cos square theta plus two cos theta sin theta minus sin square theta so ìyàwó bó ṣe jẹ́ minus sin square theta tó mú tó pé i square mi minus one ni ó mọ̀ jẹ́ o mo wá lè mọ̀ kó àwọn tó bá jẹ́ real part jọ real part òun òkè eléyìí ò ní ha ẹ̀ mọ́bìnú two i so real part làwọn eléyìí tó pé kò ṣe kíni o tí ò ní i nínú eléyìí ọmọ jẹ́ cos square theta minus sin square theta then plus two i cos theta sin theta. Ẹ bá gbàgbé kí la ṣe débí báyìí cos two theta òun la expand débí báyìí o. Ajá sí pé cos two theta mi níbí báyìí ẹ rí i pé real part ni real part yóò mọ dọ́gba pẹ̀lú real part ẹ rí i pé kí ló wà real part mi báyìí cos square theta minus sin square theta ẹ sin two theta mi báyìí imaginary part ni o kí ló dọ́gba pẹ̀lú imaginary part mi báyìí náà two cos theta sin theta ẹ rí i pé ó ṣe kí ni o ọjọ́ tí mo lá get me by ajá sí pé tá a bá ṣẹ̀fẹ̀ mọ dára láàmú láti máa lo òfin eléyìí tá a ti mọ̀ sẹ́yìn kí la lè mọ̀ ṣe o a lè mọ̀ lo Demophyle's theorem láti fi mọ̀ ṣe o a lè mọ̀ lo Demophyle's theorem láti mọ̀ ṣe o ǹjẹ́ tí lẹ́yìn bá yé wa ta dẹ̀ ṣùgbọ́n ibo ni tó bá jẹ́ pé ó ń bẹ̀ tá ń kọ́ kápẹ́ mo fẹ́ expand ẹ̀rí pọ́jọ́gbọ̀n wa mú wa ń bí ìwé kí kápẹ́ ń bá ní cos three theta plus i sin three theta bóyá mo fẹ́ mo, eh? triple angle mi by cos three theta tàbí tí sin three theta jẹ́ tí wàá fẹ́ mo lo àwọn tí mo ti mọ bí trigonometry mo lè lo the Moffrey's theorem náà fún un náà mo ti mọ̀ pé lẹ́yìn náà mo jẹ́ kíni o cos theta plus i sin theta everything is to three kí láwa ṣe mí báyìí màá máa expand arákùnrin tí n bá ti expand ẹ̀ tán màá máa já rọ màá máa ṣe kí ni o màá máa jẹ́ kí wọ́n dọ́gba real party apá tún àti real party apá sìn imaginary party apá tún àti imaginary party apá òsì pọ̀ bó ti ń bá wọn ṣùgbọ́n tí n bá fẹ́ da mi láàmú pẹ̀lú tọ́jọ̀gbọ́n ṣe ká pé n bá sọ pé kí ni o kí constitution mi kọ́ mọ jẹ́ sí kọ́ má jẹ́ pé àmọ́ àmọ́ kọ sign àti cos gbogbo gbà tí sign mi náà bá jẹ́ s ajá sí pé mo lè sọ pé kí ni o kí lè lé ọmọ jẹ́ bá cos three theta plus i sin three theta àbí is it control? Oh yeah, c plus I S everything raised by three ẹ gbé bó láti expand ilé a lè lo Pascal triangle Can you go coefficient yẹn one three three three one àwọn tá a bá ti gbàgbé ẹja lọ sí fídíò bíi tá a ti ṣe kí ni binomial expansion But ti ajá sí pílẹ̀ ọmọ jẹ́ one alábẹ́ láti bí báyìí akọ coefficient aláwọ̀kọ́ akọ ẹ táàmù aláwọ̀kọ́ táàmù aláwọ̀kọ́ máa bẹ̀rẹ̀ níbi tí power ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọmọ ọbẹ láti kíni o látòdo then plus a tún mú coefficient ẹlẹ́ẹ̀kejì a máa wá di ẹ power àtàlà ọkọ a máa sàlẹ̀ sí kíni o power ẹlẹ́ẹ̀kejì a coefficient plus three ọ̀yà a máa di eléyìí kùn a máa sì àlẹ́ eléyìí then coefficient one a máa di eléyìí zero a máa sí ẹ bá ṣe ọmọ fún wa ilé ọjà series fa three then plus 3c squared 3i c squared s so you wa bó ṣe jẹ bá ẹn ẹn pé to ti i s is raise power yọ ọmọ fún mi ní is then you ọmọ jẹ kí ni o plus three no minus in ó so you mean? ẹn pé mo to mọ i squared mi minus one I just sí pé yọ ọmọ minus x squared so the s náà times x you have one s squared so I like to jẹ minus three c x squared mo rò bó ti mi báwọn then ilé ọjà wọn ilé ọjà wọn àmọ́ tó mọ̀ pé i raised power three mi minus i ni o ṣé minus i ni kìí minus i i raised power three ṣàgbé i raised power three ọjà i squared times i bẹ́ẹ̀ náà i squared mi dẹ̀ jẹ́ minus one minus one times i yóò jẹ́ minus i ajá sí pé lọ́mọ jẹ́ kí ni o minus i s raised power three minus i raised power three ọ̀yà òun ló dẹ̀ dọ́gba pẹ̀lú kí ni o cos three theta plus i sin three theta kí ni wàá ṣe lẹ́yìn rẹ̀ máa máa pa real part papọ̀ àwọn tí ò ní àìnú yóò jẹ́ series for three minus three cx squared àbí then àwọn tó yẹ kó jẹ́ imaginary part mi yóò jẹ́ plus i ọ̀yà three c squared s àbí minus s cube mọ̀rọ̀bù tí mi báwọn ajá sí pé cos three theta mi o yóò mọ dọ́gba nígbà yẹ pé real part ní bíbá yóò mọ dọ́gba pẹ̀lú real part lápá tún mi c cube minus three c s squared ẹ tí ń ṣe kíni mo ti mọ̀ pé léyìí cos cube theta àbí minus three cos theta sin square theta mo rò bó ti mi so sin square theta tó bá wù wá ẹ mọ̀ pé tá a bá fẹ́ sọ gbé di cos pátápátá mo ti mọ̀ pé léyìí tẹ́lẹ̀ sẹ́yìn pé sin square theta mi ó lè mọ dọ́gba pẹ̀lú kíni one minus cos square theta ẹ̀hẹ́n so òun náà ni pé léyìí sì yóò máa jẹ́ kíni o cos cube theta minus three cos theta one minus cos square theta You máa jẹ́ kí ni cos cube theta minus three cos theta plus three cos cube theta mo bá gbọ́ yí báwọn. now we're more mo lè kó àwọn èyí tó imaginary part o tó jẹ́ pé kí ni o sine àwọn ló imaginary part like back yóò máa jẹ́ kí ni three c squared s minus s cube ẹ̀dẹ̀sìmọ́ gbàgbé pé sí mi a ló dúró pẹ̀lú cos ajásíkélé ọmọ jẹ́ cos square sin theta minus sin nígbà x náà ni a lè kọ́ gbélé náà lágbọ́n ni sin o eléyìí ọmọ jẹ́ kí sin square theta ẹ gbàgbé cos mi one minus sin square theta ni sin theta sin cube theta eléyìí ọmọ jẹ́ kí ni sin theta minus sin minus sin cube theta ẹgbẹ́ tẹ́ bá ṣe síwájú sí yóò jẹ́ kí ni o three sin theta minus four sin cube theta ẹ pé kó bùkátà láti ṣe kí ni o láti jẹ́ pákọ ẹ àwọn òfin trigonometry wa so bá ṣe mọ̀ ṣe kí ni o bá ṣe mọ̀ ṣe nìyẹn bó bá ṣe mọ̀ ṣe nìyẹn ọ̀jọ̀gbọ́n tí wàá ṣàlàyé pé bó o ní tọ́wá pé cos four theta wọ́n fún wa ń kọ́ wọ́n wá fẹ́ ká wa cos four theta wọ́n lè ìbéèrè lè wá pé express ẹ. Find expression, oh yeah, find expression for what? For cos 4 theta in terms of Lagboni cos theta. Kò lè rárá o. Mo ti cos four theta plus i sin four theta mi the Moffre's theorem kí theta raised power kódà tó bá wù mí tí n bá kọ cos mi lágbọ́nrin c tí mo kọ sin mi lágbọ́nrin x I just ó jẹ c plus is everything raised by four màá wá expand eléyìí mo lè lo eh, eh, eh, Pascal triangle mẹ́ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé coefficient power four wọn náà ní kíni o one four six four one àbí ẹ̀já máa mú lẹ́ẹ̀kọ̀kan ilé ọmọ jẹ́ one times c ilé ọbẹ̀ láti ibi tí power ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọbẹ̀ láti kíni o látòdò yóò jẹ́ is raised by zero then plus four eléyìí ọmọ àmọ́ di ikùn àmọ́ sàlẹ̀ sí eléyìí tó ti bá then plus c six squared minus is raised power two plus four c àbí is raised power three plus one c raised power zero is raised power four ẹ pé tẹ bá ṣe síwájú sí kí lélẹ́yìn ọmọ jẹ́ bá c raised power four mo bẹ́ẹ̀ ti gbọ́ so eléyìí ọmọ jẹ́ kí ni o plus four. Uh-huh. C cube tàbí ká gbé four i c cube x mo rò bóyá mi máa ṣe pé i square minus one ajáṣepẹ̀lẹ̀ ọmọ jẹ́ minus six six squared x squared mo rò bóyá mi báyìí eléyìí mo ti mọ̀ pé i cube mi yóò mọ̀ jẹ́ minus i ajáṣepẹ̀lẹ̀ ọmọ jẹ́ minus four c s raised by three c minus four i c s raised by three ẹ̀ ẹ̀ mọ̀ pé i raised by four ó dà i square square. minus one square yóò máa fún wa ní one ajá sí pílẹ̀ ọmọ jẹ́ kí ni o plus x to the square. four mo bá ẹgbẹ́ àlàyé bí mo ṣe ṣe báyìí ẹ̀dẹ̀ mọ́ gbàgbé kí la ṣe tó dìgbà o cos four theta plus i sin four theta ìbéèrè wa ní ká cos four theta ajá máa máa máa máa ṣe kí ni o máa máa jẹ́ kí area party apá tún mi kọ́ ọmọ dọ́gba pẹ̀lú area party apá sí area party rí o area party kan lélẹ̀ area party kan lélẹ̀ o ajá sí pé màá ní cos four theta mi ó jẹ́ series power four and c squared x squared àbí plus x raised per four ẹ̀dẹ̀mọ́ gbàgbé pé c mi òun náà ní cos yóò jẹ́ cos four theta minus c cos square theta sin square theta plus sin four theta mo bá gbọ́ yí báwọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ká ṣe kí ni o ká fi ilẹ̀ lágbọ́n ní cos mo so ká fi ilẹ̀ lágbọ́n ní cos òun náà ní gbogbo àwọn tí èsè kọ́ọ̀sì bíbà yìí kádà padà síbẹ̀ mo bó ti mẹ àwọn so irú eléyìí ń sìn kádà padà ságbọ́n ní kọ́ọ̀sì ẹ̀ pé yọmọ jẹ́ cos four theta minus six cos square theta ẹ̀yà mo dẹ̀ mọ̀ pé sin square theta mi o one minus cos square theta ni o ẹ eléyìí ó lè jẹ́ kí ni o one minus cos square theta everything square wíwá yìí pé sin for theta ó dàbí kí n sọ pé sin square theta everything square ni so kí ni ní ọ̀dà báwọn cos for tita, àbí minus six cos square theta minus six cos fort theta ẹ pé tí bá expand dàda nǹkan mi yóò máa jẹ́ kí ni wọ́n minus two ọ̀yà cos square theta plus ọ̀yà cos fort theta ẹ pé tí bá collect like times cos fort theta ni o cos fort theta ni o cos fort theta kan lélẹ́yìn náà so ti yẹ bá two minus six yóò máa jẹ́ kí ni ọ minus four cos 4 theta minus 6 cos square theta minus 0 máa jẹ́ minus 8 cos square theta plus 1. So ona náà ni kí ni òun náà ni èsì yóò jẹ́ sí ti sáré ṣe 8 lẹ́ẹ̀kọ́ jẹ́ o ilé ọjẹ́ 1 minus yeah 2 2 se plus nìyí ni minus oh minus ni o minus lèyí náà jẹ minus ló jẹ minus láti ṣàṣìṣe minus six x squared ọ̀họ́ plus ẹ má bínú plus lélẹ̀ ọ̀jẹ̀ plus ajásígbó náà jẹ eight eight four cos forty títà àti báyìí báyìí lọ so ti yẹ bá. nọ́mbà yẹ wà tó bá jẹ́ pẹ̀rọ expansion ilé afẹ́ ṣe ń kọ́ expansion of cos n theta àti kí ni o sin n theta láti ṣe ilé yẹn náà kò lè rárá o kódà a tún lè lo De Moivre's theorem wa náà fi ṣe tẹ́ ẹ bá gbàgbé ṣe é pé mo ní in tó jẹ́ pé ní rectangular form z mi jẹ́ plus iy mo dẹ̀ ti mọ̀ pé léyìí ní polar form r cos theta plus i sin theta ṣùgbọ́n tó wáyé pé modulus mi bá jẹ́ wà mo lè sọ pé z mi jẹ́ kí ni o cos theta plus i sin theta lásán tó di yébà hàn ẹ̀dẹ̀ má gbàgbé pé n ti conjugate i sin theta tó di yébà hàn so láti bí báyìí lọ ṣe ń pé mo lè ro méjèèjì papọ̀ kápẹ́ ń bá ro kápẹ́ ń bá pélé ní equation one àti mo pélé ní equation two tí n bá rò wọn papọ̀ ajá pé z plus z conjugate kini ni ọmọ fún mi two cos theta torí ngbà mo ti ro eléyìí papọ̀ eléyìí minus eléyìí wọn lọ mo rò bó ti yé mi báwọn àjẹsí pé tí n bá ro méjèèjì papọ̀ yóò mọ̀ fún mi ní two cos theta bákan náà wẹ̀ ká pé n bá yọ ọ́n kò nu ara wọn ni ẹja yọ ọ́n kò nu ara wọn ajá sí pé ọmọ jẹ́ z minus z conjugate yóò mọ̀ jẹ́ kini ni o cos theta minus cos theta òun náà lọ eléyìí ọmọ jẹ́ kí o minus minus yóò máa jẹ́ two i sin theta ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́ two i sin theta bákan náà wẹ̀ mo mọ̀ pé pẹ̀lú De Moivre's theorem mi sẹ́yìn pé zero is per n mi òun náà mọ̀ jẹ́ kí ni o tó bá jẹ́ pé mo ní nǹkan ní polar form tí ó bá fún power màá máa fún modulus yẹn ní power yẹn màá máa multiply power yẹn pẹ̀lú argument ajásikẹ́lẹ̀ ọmọ jẹ́ cos n theta plus i sin n theta mo rò bó ti yé mi máa hàn bákan náà wẹ̀ mo lè ní conjugate m tí ń ṣe zero raised by minus n mìíràn gbọ́dọ̀ mọ̀ jẹ́ cos n theta minus i sin n theta ọ̀yà bóun ni tí n bá rò wọ́n papọ̀ ńkọ́ ajá sí yóò jẹ́ zero raised by n mhm, plus one over zero raised by n yóò jẹ́ kí ni o two cos n theta tí n bá yọ ọ́ kó nu ara wọn kọ́ yóò mọ̀ jẹ́ kí ni o ẹ ẹ gbé eléyìí cos n theta minus cos n theta so yìí tí ọmọ ọkùnrin kí o two i sin n tita. yóò máa jẹ two i sin n tita. mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí àkọlá ọkọ̀ náà ni pé kí o ti bá ní z plus one over z ti bá ro complex number àti conjugate rẹ̀ papọ̀ yóò mọ̀ fún mi ní two cos tita. tí n bá yọ wọn kúrò náà ara wọn yóò mọ̀ fún mi ní kí o two i sin tita. bẹ́ẹ̀ tó bá yẹ gbọ́dọ̀ gba power n mo lè lo the mofrais theorem mi ajá sí pé ọmọ jẹ́ kí o two cos n tita bóò ni tó bá jẹ́ páwọn ilé náà gbà yẹn ní kọ́yọ́mọ jẹ́ two Eyes sin entita theta níbo láti máa lò wọ́n níbo láti máa lò wọ́n bóò ni tó bá jẹ́ pé wọ́n ní kí n expand the cos keep theta tí n bá ṣe fẹ́ mọ́ lo trigonometry mi lójú yé màá so cos keep theta sí tí n bá ṣe fẹ́ mọ́ lo trigonometry mi àjá sí pé mi náà ṣèrònú ilé mo ti mọ̀ pé tí ó fún mi ní cos keep theta náà ni pé kí n ṣe kí ni o kí n mọ ẹ kí n mọ K more expand the z plus one over z raised by three. Ṣẹ̀gbọ́n yẹn lè ṣe kí o? Ó lè fún mi ní coscriptor padà gba ibẹ̀ wá. Ṣẹ̀gbọ́n coscriptor padà gba ibẹ̀ wá. So yà bí ó ṣe gba bẹ̀ gba bẹ̀ wá. Ṣẹ̀gbọ́n nínú àwọn tí mo fẹ́ ká kọ́ òun lè lè tẹ́lẹ̀. So ti yé wa o. Ìyẹn tí mo dẹ̀ fi lè ní kíbi nígbà yẹn náà ni pé kí n kí n fẹ́lẹ̀ yìí ní raised by three. Ajá sí pé ti máa pé two cos títà everything is by three mo ti mọ̀ pé two cos títà tó fún mi gangan ni z plus one over z ajásíkò òun náà gbà raise by three ilé ọmọ ajẹ kí ni o eight cos cube títà is equal to ọyà màá wá expand ilé tó ti bá màá wá expand ilé kí dẹ̀ ṣe ni expansion ilé yóò jẹ tábà ṣe ẹ̀ pé tí malu pascal tram yóò jẹ z cube àbí plus three z Abi. plus three one over z Abi. plus one over zero is by three mo bó tí mi bá wọn plus one over z raised to power three ọ̀yà ẹ rí i pé mo lè factor mo lè like times So, ele ọjà kí ni eight Cause keep theta is equal to ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ z cube plus one over z Keep. àbí then plus three kọ́mọ mo lè gbé z plus one over z. Ah, tẹ̀ bá gbàgbé sẹ́yìn pé z keep plus one over cell cube tẹ́ bá fẹ́ kọ́ lágbọ́nrin cause tàbí sign. ẹ má gbàgbé tí mo kọ o ṣe nǹkan ní zero raised three n plus one over zero raised by n òun ni two cos n theta ayé pé káyé pé three lọ́wọ́ àbí báyìí yóò máa jẹ́ kí o two cos three theta ilé máa jẹ́ kí o two cos three theta so ti yé báwọn then plus ilé máa jẹ́ three so ti yé báwọn two cos theta jẹ́ pé òun ní power nínú so ti ajá sí pé eight cos cube theta mi yóò máa fún mi two cos three theta plus six cos theta so plus six cos theta ẹ rí i pé kò ṣe kí ni kò le rárá tó bá wù mí mo lè tẹ̀síwájú lérí rẹ̀ ajá sí pé cos theta mi ń sìn kí ọmọ jẹ́ o mo lè divide pẹ̀lú eight náà yóò mọ̀ jẹ́ cos two cos three theta divided by eight plus six cos square theta divided by eight eléyìí máa jẹ́ kí ni one over four cos three theta abi, ẹ̀hẹ́n two common two here three two here four òun náà jẹ́ plus three over four cos square theta tó bá wù mo tún lè gbé one over four jáde ilé ọmọ jẹ́ cos three theta plus three cos square cos two theta cos two theta ẹ rí i pé kò lè ra the more price theorem òun náà la ṣe kí ni o òun náà là ń lò the more price theorem òun náà là ń lò bóun ni tọ́ ẹ pé ẹ onímẹ́rin nǹkan so bẹ́ẹ̀ ṣe ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe gẹ́lẹ́ náà nìyẹn torí àkókò ẹja lọ ẹ lọ sí problems tẹ bá gbàgbé ẹ pé ló sì wà ó sóra fọọmù locus ni ṣẹgbẹ lọ́nà tó lè gbà yé wa kétékété òun náà ni pé tó bá yẹ pé ń bá ní ló sì òun náà ni kọjá pé kí ni òun ká sọ pé àkójọpọ̀ àwọn point tó yẹ kí wọ́n ṣe kí ni o wọ́n kó ẹ̀wà kan náà sínú nínú àwọn locus tó kọ́ mọ̀ òun náà ni pé kí ni o ẹ̀ ká mọ a lè sọ pé circle bẹ́ẹ̀ locus àwọn point ni o tó ti mọ̀ tó jẹ́ pé ẹ̀ ó ní ká sọ pé bí àwọn certain distance from the center of the point locus á ní pé kí ni àwọn àkójọpọ̀ point wọ́n lè ní ká ṣe kí ni ká find the locus gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tó bá yẹ pé n bá ní z mi kó jẹ́ x plus iy tó ti wọ́n á ní find the locus tó yẹ pé ó define find locus defined as uh-huh, z is equal to five so the absolute value of uh, z is equal to five àbí modulus ẹ̀ is equal to five láti ṣe eléyàn kò lè rárá láti ṣe kò lè rárá torí mo ti mọ̀ pé ntí sẹ́ẹ̀dì eléyìí ó jẹ́ ṣẹ̀gbọ́ z mi wọ́n ní x plus iy mo lè sọ pé lè jẹ́ kí ni x plus iy is equal to five. mo dẹ̀ tí mo pé squared plus y squad is equal to five. mo bí agbó àlàyé tí mo ṣe ń bẹ̀rẹ̀ yé ntí ìyẹn túmọ̀ sí lágbọ́ọ̀rì bẹ̀rẹ̀ nìyẹn o ṣe pé tẹ bá ní z yín ìjọ jẹ a plus bi ẹ mọ dára yín láàmú n tí ń jẹ náà yóò jẹ square root of a square plus b square n tí absolute value rẹ mọ jẹ nù mo bẹ gbọ́ yí bá wọn. tí máa square rẹ báyìí square tí ń ṣe twenty five mo lè ní x square plus y square mi jẹ twenty five so ti tá a bá dá a padà fi hàn pé tá a bá fẹ́ describe locus ilé ẹ̀ mo lè pe sọ pé lẹ́yìn equation of circle. ni o sẹ́yìn pé general form equation of circle. náà ni pé kẹ́kọ̀ọ́ pé a square plus y square is equal to a squared eh? màá máa sọ pé equation circle lélẹ́yìí eh? bounded by what S comma y with radius what radius a pẹ̀lú kíni o pẹ̀lú radius a tàbí ká gbégbé sọ pé radius r ajásí pé tí màá fẹ́ sọ eléyìí náà mo lè sọ pé equation circle ni o pẹ̀lú Kini o kíni coordinate mi x comma y ẹ̀hẹ́n kí ni radius mi o radius five ní tí mo ṣe ń bẹ̀rẹ̀ náà ni pé kí ni mò ń describe ohun tí locus rẹ̀ jẹ́ mò ń describe ohun tí locus rẹ̀ jẹ́ ọ̀dà bò ní kákan tó fún yín ní irú mi báyìí ẹ wo orú eléyìí o example tí o mo ní sẹ́ẹ̀dì mi jẹ́ x plus iy ẹ̀hẹ́n wọ́n ní kí n wá locus ẹ̀ modified pẹ̀lú kí ni o axz ẹ̀dùnmọ́ gbàgbé axed náà ni pé kí ni o ẹ́ axed tó aṣọ ẹ̀ kó ní títà is equal to over four mo ti mọ̀ pé axed mi ti ń ṣe títà ẹ̀rọ pé títà mi tàbá gbàgbé òun ni kí ni o atan y over x so ajá sí pé tí atan y over x mi tó jẹ́ àgìyàn tó bá jẹ́ pi over four ẹ̀ ṣe pé mo lè wá in y over x mi ó jẹ́ nígbà yẹn pé infas lélẹ̀ actan y over x tẹ́ bá ní actan y is equal to x ajá sí pé y yóò mọ jẹ́ kí ni o tan x nígbà yẹn pé infas ni níbí báyìí náà ajá sí pé mo lè sọ pé y over x mi yóò mọ jẹ́ kí ni o tan pi over four ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé ní radian mi pi mi one eighty ni o ajá sí pé one eighty over four ṣẹ̀yìn pé ó ń dọ́gba pẹ̀lú forty five kí dẹ̀ tan forty five one so ti bá tan forty five mi jẹ́ one ajá sí pé y of x mi ọmọ jẹ one tí y of x mi bá jẹ one mo lè sọ pé y mi jẹ eh, x mo lè sọ pé y mi jẹ x mo lè sọ pé y mi ó ṣe kí ni o ó jẹ x bóòlù àti a lè ṣe kí ni bóòlù ẹsẹ lè describe locus yẹn ajá sí pé locus yẹn ṣẹ̀yìn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá tiẹ̀ gbé nígbà pé títà mi ó jẹ́ pi over four positive ni y mi ń bẹ̀ ṣẹ̀yìn pé tí n bá yá sí aga diagram mi gan so y ọdọgba pẹ̀lú x ajá sí pé tí n bá ní irú nǹkan báyìí mo line yìí o òun ni kí so ti tó jẹ́ pi a four nígbà yẹn first quadrant náà ni ó wà tí y mi dẹ̀ ṣe pẹ̀lú x ajá sí pé tí n bá fẹ́ describe ẹ mo lè ọdọgba pẹ̀lú x straight line so ti yé so bẹ́ẹ̀ sì mo describe àwọn locus ni ẹ wo àpẹẹrẹ lẹ́ẹ̀kẹta yìí kí n fi lè káàdì rẹ lẹ̀ torí àkókò ẹ wọlé lè bá wọn mo ní z mi ó jẹ́ x plus iy àbí wọn á ká wá ti equation locus yìí yẹ mọ́ gbàgbé locus náà ni pé kí a lè sọ pé set point àkójọpọ̀ àwọn point tó yẹ kí wọ́n ní kí ni o tí wọ́n ní ẹwà kan náà ẹ̀hẹ́ níbí báyìí a wá ní kí ni o absolute value of z plus one z minus one is equal to two tẹ bá dẹ̀ sì gbàgbé mo ń tọ́ pé bá ní absolute value of z mi yóò mọ dọ́gba pẹ̀lú square root of x square plus y square àbí mo lè tẹ́lẹ̀ náà kọ i plus one x plus y minus one is equal to two ajá sí pé mo lè combine real part lọ́tọ̀ x plus one plus iy x minus one plus y is equal to two ẹ rí i pé tí n bá lo kí ni o tí n bá lo ẹ. Eh? Eh, òfin ṣe àgbé mo tiẹ̀ lè kọ́kọ́ pín fún ọlọ́yọ̀ kọ̀ọ̀kan s plus iy s plus one plus iy s minus one plus iy is equal to two. ìgbà tí absolute value of z mi tó fi lè fún mi ní kí ni o square root of s square plus y square àjásí pé léyìí yìí tó wọ́n mọ̀ fún mi ní kí ni o square root of s plus one square màá máa square real part màá dẹ̀ mọ̀ square imaginary part náà ìní pìkítà àìtọ́wànú rẹ̀ then divide by square root of x minus one squared àbí plus y squared is equal to two mo rò bó ti so ṣe àyìn pé mo lè mo lè square both sides nísìnyí tí square both sides ilé ọmọ jẹ́ kí x plus one squared plus y squared x minus one squared plus y squared is equal to four so yóò abó ti jẹ́ bẹ́ẹ̀ torí mo ti mọ̀ pé n tó lè square root òun náà ni square mo bá gbọ́ yé so tí square rẹ̀ báyìí nísìnyí kí lélẹ́yìn ọmọ jẹ́ o tí máa expand relation ìpínlẹ̀ ọmọ jẹ́ x square plus two s plus one plus y squared divided by kí lélẹ́yìn ọmọ jẹ́ x square minus two s plus one plus y squared is equal to four mo rò bóyá mi báwọn mo á lè ṣe kí ni mo lè mo lè mo lè multiply through pẹ̀lú kí ni o pẹ̀lú tó ní denominator ó ti yé àjàsíkèdè ọmọ jẹ́ x square plus two s plus one plus y squared is equal to four s squared minus two s plus one plus y squared yóò máa jẹ́ x plus two s plus one plus y squared Oh yeah, four s squared àbí minus eight s, plus four plus four y squared mo lè ṣe mo lè collect like times me. King better than dáadáa ń gọ́ mi ìwáṣẹ́ pé tí n bá gbé wáṣẹ́ gbẹ́ so ti yé tàbí kí n sọ pé kí ni o ẹ́ẹ́dì pélé ọmọ jẹ́ minus three x squared àbí nígbà ipá ọ̀tọ̀ jẹ three x squared mo gbé wa eléyìí tún lè jẹ́ kí ni o minus three y squared àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí tó jẹ́ two x náà ti máa gbé dàdàngọ́mì wa bíbá yóò jẹ́ kí ni o plus ten x àbí èyí tó kọ́ jẹ́ constant mẹ́rin náà yóò máa jẹ́ minus three is equal to zero mo rò bó ti yé mi báwọn tó bá wù mí mo lè ṣe kí ni o mo lè multiply through by negative nígbà yẹn minus kọ́ mọ́ eléyìí wọn jẹ́ three x squared plus three y squared minus ten x plus three is equal to zero ṣe ń pa lè tó dáadáa tí bá tó dáadáa sí eléyìí wọn jẹ́ three x squared minus ten three x abi plus three plus three y squared is equal to zero kódà a tún lè ṣe tẹ̀síwájú jù báyìí lọ nítòótọ́ equation wọn ni a wá tí wọ́n ṣe mọ́ tá ṣe tẹ̀síwájú òun náà ni pé mo lè wá kí o mo lè wá Eh, Kendo completing the square method fẹ́lẹ̀ ṣẹ̀ǹgbẹ́ tí máa tẹ̀ fẹ́ ń wá completing the square method máa máa wá fún coefficient ti arákùnrin yìí square rẹ̀ máa máa rò mọ́ ẹ̀gbẹ́ méjèèjì ajáspélé ilé jẹ́ kí ni o three x square. àbí minus ten x kí ni o sọ eléyìí di completing the square kí ni o complete the square yẹn máa máa ṣe kí ni o máa máa rò half coefficient ti eléyìí pé half rẹ̀ yóò mọ̀ jẹ́ minus five màá square rẹ̀ màá wá hadi wọn sí both side so ti yíba yóò máa plus three plus three y squared is equal to what minus five everything squared. mo rí agbálá yìí yẹn yé báyìí ṣe àgbélé yìí kí ló wọn mọ̀ dà ẹ́ eléyìí lè jí kí ni o àkéntì ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ẹ divide through by three ẹ jẹ́ kọ́kọ́ divide through by three kó lè yọ yóò máa jẹ́ x squared Abi minus ten over three x plus one plus y squared is equal to zero so ti yé ma mo lè gbélé wa x squared minus ten over three x àbí plus y squared is equal to minus one àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà so ti máa eh, completing the square root of eléyìí yóò jẹ x squared minus ten over three x then plus oh yeah, half eléyìí ọmọ jẹ́ kí ni half times minus ten over three màá square So, tó ti yé báwọn bẹ́ẹ̀ ni tí máa ṣe fún táyé mo gbọ́dọ̀ ṣe ní tí mo square yìí mo gbọ́dọ̀ rò ó mọ́ ẹgbẹ́ kejì náà ajá sí pé ọmọ jẹ́ minus ten over six everything square náà lẹ́gbẹ́ kejì ẹgbẹ́ kí lélẹ́ yóò di yóò jẹ́ x squared àbí minus ọ̀yà kí lélẹ́ yóò jẹ́ báwọn ṣe é pé ní tí yóò jẹ́ difference of two square níbí báyìí so mo lè yọ yóò mọ jẹ́ minus ten over six s minus 10 over 6, everything squared, Abby, plus y squared is equal to 100 over what? 100 over 64 is equal to 100 divided by 64. Wọ́n àtọ́wọ́ àbíbá yìí náà ẹja gbé sí minus one. Mo rò you mean mi So ó jẹ́ minus one. Ó jẹ́ minus one. Ajá sí pé eléyìí ní ìsín báyìí. Eléyìí ní ìsín báyìí. Mo lè ṣe é sí o. you get s minus 10 over 6, everything squared plus y squared. Oh, yeah. And we square root 64. You get 100 minus 64. Abi, you get 36 divided by uh, uh, 64. tẹ̀lé wọn pé thirty six over sixty four lè sọ pé s minus 10 over 6. everything square everything square ọ̀yà oh, bó la ṣe lè describe eléyìí ní sí equation yìí bounded by kini coordinate minus 10 over 6, comma 0. Kini radius mi radius six over 8. tó ti máa so eléyìí ni bá a ṣe mọ̀ ṣe ni bá a ṣe mọ̀ ṣe torí ti lo púpọ̀ ti súnmọ́ ó dẹ̀ ṣe tán ní àìpẹ́ yìí bíbá yìí ni a ti mọ̀ dúró lálẹ́ tòní a mọ̀ tẹ̀síwájú pẹ̀lú prógámù eléyìí tọ́kàn tá à ń pè ní hyperbolic function ní ọ̀sẹ̀ tó ń bọ̀. so ká mọ́ gbàgbé.